صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́mọba ọba tí ọpẹ́ tó sí lórí gbogbo àwọn dáadáa tó ti mú wa ọba aláàánú jùlọ lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọba tó dẹ́dá tó sì pàṣẹ lórí ẹ̀dá rẹ̀ sàlàyé àwọn nǹkan tó tọ́ ó sì sàlàyé àwọn nǹkan tí ó tọ́ ògbọ́n tó lóore pátá tó sì máa ó sí lẹ́sẹ̀ fún wa ògbọ́n tó burú tó sì jẹ́ ìpẹ́tọ́jẹ́ ìdọ̀tí sílé wọ̀lẹ́wà lórí ọlọ́wọ́n ọba ìlọba tó dá wa lórí ìlànà ọjà wa kan àǹjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ìran ní ọlọ́wọ́n ọba dá wọn wọn jẹ́ ẹranko àwọn kan fẹ́ tọ́lọ́wọ́n dá tó pípé ẹyẹ ni wọ́n àwọn kan ní kòkòrò tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlájà ọlọ́run dá àwọn àlùjànnú náà ó sọ dá àwọn àlàjíkà oríṣiríṣi nǹkan ní ẹ̀dá ọlọ́wọ́n ọba subhanahu wa ọwọ́ apàtẹ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó já pátá ìgbé àpò gbọdọ̀ sí ẹnì kankan tó ju wọn lọ́wọ́ subhanahu wa ta'ala lọ. ìgbé ọlọ́wọ́ bá ti gẹ́rẹ́ lọ́wọ́ bá wù sí ọlọ́wọ́ ànágbà ọ̀hún ọlọ́wọ́ àdéhùnlẹ̀. ọlọ́wọ́ bá wá kẹ́wò jíṣẹ́ dáadáa jíṣẹ́ ìlú jíṣẹ́ ti sàlàyé fún wa nípa gbogbo àwọn àlámọ̀rí ẹ̀sìn wa àwọn nǹkan tá a ṣe tọ́lọ́wọ́ bá wù ó sì ṣe wá lójú kòkòrò síbẹ̀. bákan náà gbogbo ní èèyàn ṣe tọ́lọ́n fi bínú tẹ̀dá ó sì àlàyé ó sì lè wá jìnnà sí i. tí wọ́n ṣàlàyé gbogbo àwọn nǹkan tó tọ́ tá a lè lò tá a lè ṣe nínú ìgbésí ayé ọlọ́mọba wa kí òtítọ́ dáadáa tó wà lórí àtàwọn sábà rẹ̀ àti ògbòrò tẹ̀lé láti rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa tó ti òkùtọ̀jọ ìgbéyà. ní òní àlùyọ́kọ̀yọ́kọ̀ ogúnjọ́ nínú oṣù rọ̀bí ìfúnsáàmì tàbí rọ̀bí ìfúnsáàmì ní fourteen forty two níjọ́rọ̀ òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ àyẹ̀wò àyẹ̀wòsẹ́lẹ̀. ní ìtẹ̀síwájú nínú ìdíra àwọn tí a ń bá bọ̀ wá láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn tá a ti gbé sílẹ̀ ìyẹn sóbìlì sẹlẹ̀ ìta àbùtọ́jẹ́ sẹ́rọ̀ òlógun náà wọn náà láti náwó lọ́dún insha Allah ta'ala látẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ nínú rẹ̀ pẹ̀lú àwọn àlàyé tó ṣe pé àti ń bá bọ̀ wá. ibi tí a wà wọn náà ní báwo ṣe ni wọ́n sábà rí ojú ọ̀nà tí ń sọ nípa ẹran pípa ẹran tí sọ bẹ ẹran àti àwọn àti àzàbáyé dídú ẹran àwọn ẹran bá ṣe bí ẹran àti ìdájọ́ tó lọ حديث على wọn náà لا gbé إن شاء الله تعالى عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اتخذ كلبا الا كلب غاشيه او صيد او ضرع انتقص من اجره كل يوم قيراط متفق عليه ولا تجرى أخاه أبو هريرة كي الله سبحانه وتعالى كبا يرسي أبو هريرة نادى ذات بكرة وصنع وصحابة لقب ولو تسي الله صلى الله عليه وعلى آله وسلم ولا صبايا بكي من اتخذ كلبا أن يوتما لهم أجاسي أن تما لهم أجا تلوني أجا تلور أجا tọlọ gba ajá ìlà yàtọ̀ sí kẹlíbà máa ṣí àti ajá èyí tá a ti sọ àwọn nǹkan ọ̀sìn wa. sallallahu alaihi onímọ̀ ní tí a fọ́tà kẹlìbá ni ẹnìdí owó tó bá lọ wọn ajá sí i ilẹ̀ akẹ́lìbá mà ṣí àti àyàfi ajá tó bá jẹ́ ajá sí àfi ń tọkàn ọ̀sìn àwòsàn èdè tàbí ajá èyí tó ṣe yí gbé àfi ń ṣe ọdẹ tàbí fi máa sọdẹ àwòsàn rẹ̀ ń tàbí ajá tá a fẹ́ fi sọ nǹkan ọ̀gbìn wa ẹni yóò tó lọ wọn ajá tó lọ ra ajá tòní ajá tó yàtọ̀ sí ìtorí nǹkan mẹ́ta tá a ti ta ta kàkálẹ̀ yìí bóyá wọ́n fẹ́ fi sọ nǹkan ọ̀sìn rẹ̀ tàbí ó fi sọ nǹkan ọ̀gbìn rẹ̀ tàbí ó fi sọ̀rọ̀ tí ì bá ń ti bẹ́ẹ̀ tọ́bi lọ ní ajá tó lọ́wọ́ ajá tó sin ajá ìdákọ̀ọ́sọ̀ mi ní ajrihi kulla yawmin qirah gbogbo tẹ́tí bá ń ṣe lójoojúmọ́ ẹ̀sán tí ń ṣe kírọ́ọ̀tù nínú sẹ́rẹ̀ yọmọ jẹ́kùn nínú sẹ́rẹ̀ lójoojúmọ́. àti ọ̀gá ó ti júwèé kìrọ́ọ̀tù fún wa nínú hadith mi nígbà tí ń sọ nípa wípé màá ṣẹ́kì dá janazatan bẹ́ẹ̀ni yóò tọ́ bá wà níbi òkú kan hatta yusalla alayhi títí tí wọ́n fi kí òṣòkù náà lára wàláwó kìrọ́ọ̀tù ẹ̀sán kan tó tóbi tí jẹ́ kìrọ́ọ̀tù tẹ̀gínì o yọ ọmọ jẹ tiẹ̀. wọ́n máa ń ṣàyídà ha ẹ̀ bá ti wà níbi janaza náà títí tí wọ́n fi wá kú níbẹ̀ falahu kéèrọ ọ̀ọ́nì kéèrọ kò méjì ní ọmọ ọbẹ̀ fúru ẹni bẹ́ẹ̀ kéèrà wọn ti ọkọ ya Rasulullah wọn ní òjijì ọlọ́run bóun ni kéèrọ kò méjèèjì tẹ̀lé oní méjì lòlùdí abala yìí nìlà ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí òkè ńlá méjì sẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ dà ló ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ mi olókè oní kéèrọ kò kádà gẹ́gẹ́ bí òkè dọ́ṣọ̀ a rí pé kéèrọ tó bá kú nínú sẹ́yìn ẹ̀rọ ọba yẹn o ṣé èwo la mélòó la ti ṣe ètò àti èwo la màtọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú rẹ̀ táwa fi sọ pé ẹ̀sán bàtàbàtà tí ó tó ké lọ́sọ̀dọ̀ gbogbo kójí góòlù nínú tẹ́tà àti ojúmọ́ lójoojúmọ́ tájà yẹn bá ti di bẹ pẹ̀lú ẹni yẹn olóyè ti kí ni o ní àwọn ẹ̀sán kéèrọ́ọ̀tù láyé olóyè ti kí ni o kò máa nínú ọ̀sẹ̀ rẹ̀. hadithi tí gbogbo wa tí a bá wòye bí a lè fi hadithi láti hadithi tó ti lálàáfíà ni ibẹ̀ tó sọ sínú mọ́mọ́ àbọ̀sọ́rí àti muslim alayhi ma rahmatu min Allah. الحديث دليل على المنع من اتخاذ الكلاب حديثي ọ̀njẹ́ ẹ̀rí ti ń tọ́ka lórí wípé ìwọ̀ ló jẹ́ ọkọ̀ fún ni láti lọ sin ajá láti máa sin ajá ìwọ̀ lọ́jẹ́ o hadithi sálàyé fún wa bẹ́ẹ̀. wọ̀kìnà ìhà wọ ìmùsáàkì ha gbígba ajá mú nílé níní ajá lọ́dọ̀ ìwọ̀ lọ́jẹ́ tó kẹ̀kẹ́ ọlọ́run mọ̀sẹ̀dúnáwó mìnìfẹ̀rà àbí tó fi ẹ̀sìn ọlọ́run sani sọlá tó ti àdáyẹrí rẹ̀ ẹ̀sẹ̀pṣọ̀n mẹ́tẹ̀ẹ̀ta tó wáyé òun nìkan náà lọ́jọ́ pé téèyàn bá ní pẹ̀lú agbègbè kanú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkàkùn ní dínkù nínú ẹ̀sọ́ sẹ́yìn tó ti gbéyàn sí lójúmọ́. wọ́n kàn ní wàhálà بهذه الألفاظ روايات في الصحيحين وغيرهما hadithi wa wá pẹ̀lú àwọn gbólóhùn yìí ní àwọn ẹ̀gbà wa oríṣiríṣi ló wà nínú sọ̀híhù ìmáàmù wa al-Bukhari àti Muslim àti nùtírà hadithi ni ṣe ń tọ́ka lórí wípé wíwọ́n ajá sísin ajá ìwọ̀lọ́jẹ́ fún ẹni tó bá jẹ́ al-Muslim láti fi kọ́ máa sin ajá àyàfi tó bá jẹ́ ìkan nínú àwọn ìlànà kẹmẹta tí a dárúkọ yìí wọn dọlẹ pẹ̀lú ilẹ̀ máa àwọn olùmọ̀ wọn wá jẹ pẹ̀lú ìgbé hali mani olè tàbí àwọn olùkàrọ ọha wọn ní kíkọ tó fi ẹsẹ̀ ọlọ́wọ́ bá tọkọ fún wa látọrí ahánẹrì tẹsílẹ yìí ṣé ìwọ lọ jẹ pányán ojúlówó ìwọ ni àdúgbò òfin ẹsẹ̀ tí ò dé ìpè wọ fàkìlà ìlàwọlì àwọn kan sọ pé ìwọlì ìwọlì wọlé kúndùn nìkúsánù alìkèrọ́ọ̀tù ọ̀kọ́bàtàn fìtì kọ́ọ̀bì ha dídínkù iṣẹ́ olóore rẹ̀ dídínkù kírọ́ọ̀tù tí ọmọ dínkù ní iṣẹ́ olóore rẹ̀ tó bá ti yọ ọmọ jẹ́ ẹ̀san ìyà fún lórí níní ajá tó sin ajá yìí wọ́n ní pé ìwọ ni nígbà tó ti jẹ́ ìwọ yẹn ajẹ́ pé ìdínkù ìrọ́ kan nínú gbogbo sẹ́tí bá ń ṣe lójoojúmọ́ yóò máa jẹ́ ìdíyà jẹ lórí kò ní ajá. bèbá ni anàlẹ́ ìtumọ̀ ìhà sílá ìtumọ̀ ni pé ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn bìtìkọ́ọ̀bì bìtìkọ́ọ̀bì ha pẹ̀lú kò ní ajá ti sì í ẹ̀ṣẹ̀ yẹn tó kí ni ló fi ṣẹlẹ̀ sí ló fi ní ìtàn àpékùn ọmọ fún kí rọ́ọ̀kù ìṣe olóore kú nínú sẹ́ẹ̀kì lójoojúmọ́. ètò tó gbé ètò òmùkọ́ ìyọ́mọdé ìwà bínú ọdúnrún kìrọ̀kì min ajírí àlùmùtẹ́kẹ̀bí làkó wọ́n máa dé kírọ́ọ̀tù nínú ẹ̀sìn ìjọba ní tó ń sè. wọ́n fi rí wáyé sí nínú ẹgbà wá mi ó tún gbé wá tó kírọ̀ọ̀tọ̀ ni òun tó ní kírọ̀ọ̀tù méjì ni wọ́n ti kiri o wọ́n máa yọ nínú sẹ́ẹ̀ òṣùwọ̀n sẹ́ni ẹ lójoojúmọ́ lójoojúmọ́ nígbà tó bá ní ajá tí kìí ṣe fún ìkan nínú ìdí mẹ́tẹ̀ẹ̀ta tí àjẹkà síwájú yìí. wà hikmatu tahrim ọgbọ́n ti bẹ níbi jíjẹ wọ̀ọ́lù òun náà ni máa fi bàkọ́ ìhá fìlìmẹ́ẹ̀tì من التسبب إلى ترويع الناس وامتناع دخول الملائكة الذين دخولهم يقرب إلى إلى فعل الطاعات ويبعد عن فعل المعصية wọn lọ pàtó ìgbà mi dídé wọlé òun náà ni pé ajá tá a ti mọ̀ yìí pé a ti ń torí nǹkan ọ̀sìn wa kí ọmọ sọ nǹkan ọ̀sìn tí ó sì sọ nǹkan ọ̀gbìn tí èsì bá fẹ́ fi sọ dẹ wọn á jẹ́ pé a nínú ilé ni nítorí ta ẹ̀ǹdí ajá yìí ọmọ bí kalẹ̀ sínú ọkà àwọn èèyàn nínú àwọn ìbẹ̀rù tí ọmọ ajá kọ́ka àwọn èèyàn táwọn èèyàn bá kọjá ibi tájá bá wà tẹ̀mọ̀ pé gbó làwọn èèyàn máa sọ pé wò ó má bàa ju líyìn kọjá o ajá bẹ́ẹ̀ o àwọn kéékèèké èrò ọmọ bá wọn àgàgà tó bá lọ jẹ́ àwọn ajá abirun lójú ah, àwọn ajá abirun lójú àwọn ajá tó rorò sẹ́gbẹ́ tó bá gbó gbó gbó lẹ̀ kaba yìí ẹni kẹ́rù bá bẹ̀ lára rẹ̀ bí má gbàlagbà ní èèyàn mọ̀ bí yóò ṣe pẹ́ rírì. tòótọ́ á jẹ́ pé àti kọjá ní olú àwọn àyè yẹn tí ọmọ jẹ́ ibẹ̀ látara ìbẹ̀rù tí ọmọ dásọ́ ká àwọn èèyàn kí rọ́ọ̀tù yóò kó olùsẹ̀ rẹ̀ yàtọ̀ sí yẹn látara wípé kò tún ní lè jẹ́ kí àwọn màláìkà wọ inú ilé tiẹ̀ náà fúnra rẹ̀ àwọn màláìkà ò àwọn tó ṣe yí pé wíwọlé wọn sáàyè kan yóò máa múni súnmọ́ iṣẹ́ ìtẹ̀lé tọ́lọ̀ yóò sì máa múni jìnnà sí ìmọ̀ tẹ́lọ̀ wọn ò tún wá nílé wọlé. sáà nígbà tó jẹ́ àdébí sọ̀rọ̀ láì sẹ́lẹ̀ mọ́lákùtù bí láàyè sọ̀rọ̀ sọ̀rọ̀ kó ti bá dẹ̀ sọ̀rọ̀ ní kó ń bọ̀ alásìkò kan. ọkàn rẹ̀ díẹ̀ sí kìíní kọ̀ọ̀bá rẹ̀ àwọn màláíkà náà tọ́lọ́ bá ti lóun fẹ́ náà wọ́n yí àdéhùn ọlọ́wọ́ bá lórí ẹ̀rọ tọ́lọ́ wọn bá fẹ́ náà wọ́n sì kí wọ́n á ló dé báyìí tó òun retí jìbìrì tí òun. ìgbà táwọn ẹbí owó báyìí ọkàn yóò máa jáde ní ibi ìdíyẹsẹ ìlẹ́lẹ̀ ní ibi abẹ́rẹ́ ìgbà yìí. ìgbà wo ló máa tẹ́lẹ̀ ìwọlé? bẹ́ẹ̀ gbé jáde wọ́n gbé jáde báyìí ni òjò ká wọlé torí báwo ìwọnú ilé kan tí ajá bá wà tàbí tí àwọn àwòrán bá wà bẹ́ẹ̀. èkó túmọ̀ yìí pé ajá tọ́ba yìí ti wà ní ilé kan ilé yẹn àwọn mọ̀lẹ́kà aláàánú ò ní ṣe kí ni o wọ́n ní wọ́n látara iṣẹ́ tó wá sí yẹn tí mọ̀lẹ́kà aláàánú ò látara tó sí yẹn tí ń jẹ́ ìjẹ́rùbà fáwọn èèyàn kírọ́ tó ti kí ni o yọ ọmọ dínkù nínú ìfẹ́ rẹ̀ ní ojoojúmọ́. bákan náà nígbà tí kírọ́ tó tọ́ba wá dínkù nínú sẹ́yìn àwa náà mọ ìgbẹ́ ẹni tọ́ba ní ìdówó ẹ̀sìn tó sì ní ìgbà ara ẹ̀sìn lára ìgbẹ́ ẹni yóò ti kí ni o yóò lè sọ́ra fún ìmọ̀sìn ajá. irú ẹni bẹ́ẹ̀ yóò tún wá kọjú orí tó pọ̀ yóò kọjú fún rẹ̀ fún yóò kọjú fún ara rẹ̀ àti torí pé ká lè mọ̀ yìí pé kéèyàn ò jìnnà sí ìmọ̀sìn ajá yẹn òun náà ló tọ́ pàápàá jùlọ fún àwọn ewu oríṣiríṣi ètò ti pé ajá yẹn tó tún lè máa mú wa nínú àwọn ewu ètò ti pé ajá lè mú wa òun náà ní pé nínú òfin ẹ̀sìn ọlọ́run ìtẹnubọ abọ́ wa ife wa tí ajá bá tẹnubọ ìwọ nínú òfin ẹ̀sìn ọlọ́run láti gbé kárí abọ́ yẹn àfi tá a bá kọ́ lẹ́ẹ̀mẹ́rò nàám ẹ̀mẹ́ ẹ̀mẹ́dì kí lóò àkọ́kọ́ sáà

tó ti fi léwọ̀ yẹn òòrè ni wà ń bẹ níbi pé òòrè ló ti léwọ̀ fún wa rárá àlìfà burú ní bẹ ti nǹkan yẹn kò sí léwọ̀ fún wa kò lè jẹ́ òòrè ní bẹ nínú nǹkan pé tí wọ́n ní ká sámà ni káwá jẹ́ pé òkè tọ́lọ́ àti ká má sọ òòrè rárá gbogbo tó bá jẹ́ má burú ní kọ̀ọ̀kọ̀ gbogbo tó jẹ́ má dáadáa òòrè ẹ̀sìn náà má ṣe ní òkú má ṣe wá lójú kòkòrò lórí ẹ̀. kan sọ wọ́n kọ́ ni kò yé wọ̀ àwọn tó ń sọ pé wọ́n kọ́ yẹn àwọn sọ̀rọ̀ wọn bìdẹ̀ líle lọ́kọ́sẹ̀ báńdì sàwábí alẹ́ tẹ̀gìrìjì. فلو كان حراما لذهب الثواب مرة واحدة àwọn ni wọ́n kọ ni pé kò dé pé wọ wọn torí pé tó bá jẹ́ pé ó dé èpo ìwọ lọ́dọ̀ ọ̀tá wọn ni ẹ̀san rẹ̀ ò máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ kan náà gbogbo ẹ̀san tí ojúmọ́ rẹ̀ bá lọ. abẹ́ ẹ̀gbọ́ yìí o àwọn ní kì í dé wọ̀ lọ́dọ̀ àwọn àmófin ẹ̀sìn ọlọ́run ṣe kí ni o ó pọ̀ ọ́ tí ì bá ti pé òfin ẹ̀sìn ọlọ́run kọ́ ni tí ọba jẹ́ karaha tó wọ́n kọ́ ni ọ tọ́bi ìlọ́jẹ́ ìwọ̀ wọ́n bá ti ṣiṣẹ́ odidi òjọba gbogbo ẹ̀ ẹ́ níbi ọlọ́ ṣùgbọ́n torí pé wọ́n kọ́ kó di pé ìwọ̀ ló fi jẹ́ pé odidi kérọ́ọ̀tù ló ṣe kí ni o ni ó kú òdìlú ẹ̀ àtẹnìkíní àtẹnìkejì kò sẹ́ni tó sọ pé kí rọ́ọ̀tù òní kò nínú iṣẹ́ olóore téèyàn ṣe àní tí wọ́n bá ní pé òun dé wọ́n yẹ kánná ọwọ́ rẹ ni ó dínkù ní oṣù olóore èèyàn kò ní wú yàn. kátó wá pé kí rọ́ọ̀tù tí wọ́n sọ pé kí rọ́ọ̀tù kan ní kí rọ́ọ̀tù ṣe pé ntó súnmọ́ ni kọ́jẹ́ pé bíbẹ̀ rẹ̀ gan kojú mọ́sálásí lọ tọ́wọ́ àga sókè lókè la subhanallah ilé náà ti ń tọ́ka pé mú mi ní tọ́ bá mójú tó ẹsẹ̀ rẹ̀ dáadáa lójúmọ́ yóò sì tẹ́tù ìlú rẹ̀ lójúmọ́ torí tí ọba tá tó nǹkan tá àbá rí bẹ́ẹ̀ nǹkan tó ṣe déédéé nǹkan ẹ̀sìn wọn bá nìyọ tó tó bẹ́ẹ̀ nínú ìṣe yẹn ó túmọ̀ pé mú mi nílé iṣẹ́ tí ó tù jù bẹ́ẹ̀ lọ èmi jẹ́ pé àwa náà gbogbo àwọn iṣẹ́ olówó yìí ẹ̀jẹ̀ àdúnyìnmáwò ọlọ́bìnrin jẹ̀nẹ́sà kan ní tí ìgbẹ́ kò tí ì jìnnà ní wákàtí kan kékeré wọn tó nítọ̀ ìbí ètò yá o ìbí ọ̀lọ́mọ tètè lọ lọ tóra ọmọ nǹkan ní ètò òsè tọ́jẹ́ pé yóò jẹ dáadáa mọ́ èèyàn lọ ọwọ́ àti mẹ́ta mẹ́rin lójúmọ́ tó o sì wá bẹ́ẹ̀ ẹjọ́ kírun ni ẹjọ́ parí ẹ̀ ni tẹ ẹbí jọ sẹ́rí kírọ́ọ̀tù méjìméjì lọ́nà mẹ́rin ẹjọ́ ni orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ lọ́ba wọn láàrẹ̀ wò ṣe ìgbé kò sẹ́ńtọ́ láyé ẹ̀mọ́ ni wa ìmọ̀ ti dáadáa sí wọn bá wọn sọ̀rọ̀ ọlọ́run ta ló láyé ẹ̀mọ́ ọmọ ọlọ́kùnrin ọba yìí ṣé olóore ni ìjà mójútó ìmọ̀ pàṣẹ dáadáa ìkọ̀fáwọn ẹni bíi ìbàjẹ́ iṣẹ́ olóore ni ìjà mójútó ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn oníjà méjì máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn nínú dáadáa tó kàn ẹsẹ Ọlọ́run bá ń fẹ́ mi iṣẹ́ olóore ní ẹlẹkùn ẹjá bójútó la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tọba gbọgbọ ọmọdé lọ́wọ́ lójúmọ́ ẹkú ní bí ẹsẹ bàtàbàtà ló ti mẹ́rin sáà sọlọ ń káàdì bẹ fún ẹni ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a ti mójútó báyìí tá a bá ti àwọn ẹsẹ wa fún ọ̀sẹ̀ ní àwọn àti lójúmọ́ á rí bí ẹsẹ tá a ní gan púpọ̀ púpọ̀ anabi sọlọ bá sọlọ ń béèrè pé táyà tó dí lónìí nù yín lẹni tí ń gbà wọ àwọn èèyàn dákẹ́ àbúbákọ ìlọrin ni olóhùn bá wọ táyà tó dí nù yín lónìí lẹni tó ti pé ọlọbẹ aláàárẹ̀ wọ àwọn èèyàn dákẹ́ àbúbákọ ìbí èmi ni èmi lọbẹ aláàárẹ̀ wọ táyà tó dí nù yín tó ti tẹ̀lé òkú kan lónìí àwọn èèyàn dákẹ́ ó ni anabi àwọn tí olórí wà á sì máa fojú kése ká máa fojú kéré sí olóore bákan nínú wọn lọ́nà yọnu sí táwọn yọnu sí ẹlòmíín tó sàkàkọ pé ẹ ṣe mọ̀ pé prófẹ́tì kan sọlá sọlá ó ti jẹ́ pé wá pé tí ìbá fún ọmọ kó nira bá wa fún ọmọ kó nira bá wa ṣe mọ̀ pé tó wí nìyẹn òun náà ti mọ̀ pé something like the nira ṣe kí ni ó wà níbẹ̀. àwa máa sọ fúnrú àwọn bẹ́ẹ̀ wípé tó ti fi ọlọ́sọ̀ sọ́lá tó bá sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rí pé nàbí yóò rọ́ṣman ànábì ìkẹyìn ànábì àná kò sí ní ìrábẹ̀ fún àkókò àǹfààní káàmù pápọ̀fẹ́ káwà lání ní ti àlàáfíà ara àwa lání kámátì sọ ẹ̀sán bí gbẹlọ́dọ̀ ọlọ́run bá nípa rẹ̀ ṣùgbọ́n ká bàbá kan tó bí wa ni bàbá wa bá ní pé a àfa tí ìbá ti bóri ọfẹ rí mi tẹni tí wàhálà mi pọ̀ ni bá ní ọba ń pọn mi tún ìwé bá ní ìwọ ní kọ ọmọ bá ń pọn mi sọmọ tí bàbá rẹ bí tí bàbá ẹ tọ yọ akọmọdé àdìgbé dání bá ọ̀rọ̀ tẹ sọ ibo ṣe bí nìyẹn mo rí fẹẹ fẹẹ gbé wàhálà pọ̀ mi lọ. sọmọ rírì ọkọ bẹ́ẹ̀ kálá bàbá ń sọ fọmọ rẹ bìnrin pé tí ìbá ti bóri mi ti gbé wàhálà mi fẹẹ pọ̀ ni ọba ní kó ọmọ dáná kó ọmọ bá mi dáná ọ̀sán lójoojúmọ́ àkọ́ adigunjalè nígbà tí wàhálà yẹn pọ̀ kì í sọmọ rẹ̀ wò ah bàbá mi wàhálà báwo ṣe é rí bẹ́ẹ̀ bá kà sí wàhálà ṣe é rí wàhálà tèmi ò ní sinmi yín ẹ̀yin náà tọ́ wa ní kálí dàgbà kálí kálí wúlò kálí yáyì tẹ́ ẹ̀ bá bí wa kẹ́ mójútó wa kẹ́ tọ́ wa tẹ́ ẹ̀ lè máa bẹ̀ wá sẹ́. bàbá mi gbogbo yóò ti ṣe ní wàhálà lórí kò lè tó ìwọ bíbí tẹ̀lé. kó títí aláàbùsọ náà àtọ́jú ìbá ti pé kí n má kó nira báyìí bá ní ẹ máa wọn bá kò ní gbogbo sọlá tàbí mi gbogbo wò tó sẹ́nìkan ní pé ó ti ní pé. ṣé láwọn tí olóore ìjà mójútó o torí pé àwọn nǹkan bíi nǹkan táwa lè ṣe tá a ní mọ ètò pé yọ ọ̀sẹ̀ tẹ dáadáa wa ṣùgbọ́n tá a bá ní nǹkan ó ṣeé ṣe ká mọ̀mọ́ pé nǹkan dínkù nínú ìṣe olóore yẹn ọ̀rọ̀ wa lè dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èsìsì pẹ̀lú ọ̀pẹ èsìsì tó wà lọ́ba lọ́pẹ ọwọ́ adóbi ìdù ọ̀pẹ báyìí kọ́ wá bàjẹ́ ẹ̀yìn kan ó tún adóbi gàgà ẹ̀hún ẹ̀yìn láì wá lálálálá gbàtọ́ lábíọ́lá lọ́ba tó ìwọ ọ̀pẹ múra o ọ̀pẹ kò kú lára rẹ o mo ti fẹ́ kú lára rẹ báyìí ilẹ̀ lérò kọ́ ẹnì àtẹ́gbà tó dé bẹ̀ sí mọ̀mọ́ ìgbà tó dé gan ṣé mọ̀mọ́ kó dé dépò pé ṣe kí ni o ìwà àkọlágbà tó fẹ́ máa lọ gágẹ́ ìgbà tó dúró nìkan ọmọ kó dé bẹ̀ torí òòrí jẹ́ ọkàn lánàá ni tó ajẹ́ pé tíyẹn bá ní ṣe olóore ó ṣe fúkẹ́ pé nǹkan ní ìjọ́jẹ́ sùn tàbí òde bí esi bí esi tọrọ ra ńlá nǹkan lára ẹ̀yìn ni ó ṣe nínú ṣe olóore wa ṣùgbọ́n tí ọba tí nǹkan lẹ́jẹ̀ máa yọ gba tọba rí náà yọ gba gbogbo ẹjọ́ ni o ẹ tẹ̀lé gbogbo tó nílé jọ ẹ tẹ̀lé gbogbo ẹjọ́ ah, ní kí ẹ náà kú kókókó ń bẹ ìjábọ̀ ní tó ṣe olóore. fàwọn ẹlẹ́ẹ̀kejì oyè tí wọ́n nìyẹn ìgbé tọ́ba lọ jẹ́ pé ìwọ ni gbogbo tẹ̀lé pátá ní ọ̀lọ́lẹ̀ kan náà ṣùgbọ́n torí pé kéèké wọ̀ tó fi lọ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n fi hẹ́ anna fẹ́ẹ́lá alimakiro tẹ̀lé yọtọwé nàkọsẹ ìmìlẹ tọwà wọn náà ti mọ yìí pé eléyẹn ń tọ́ka lọ́dọ̀ táwọn yìí pé ṣíṣe àwọn nǹkan tí ọba jẹ́ nǹkan tí wọ́n kọ̀ ní kíkọ̀ kan tí ò dé ipò ìwọ̀ pátápátá fẹ́ kó ní ìdí kan tí wọ́n fi kọ́ ni ó súnmọ́ kọ́mọ́ gbé ìdájọ́ dídí nǹkan kò nínú ẹ̀sán wa báwọn kan sọ lẹ́ẹ̀kejì wọn sì sọ ni. وذهب إلى تحريم اقتناء الكلب الشافعية إلا لمسكنا àwọn tí wọ́n tẹ̀lé ìmáàmù ṣáfìyàn àwọn ṣáfìyàn àwọn lọ síbi kó jẹ ìwọ kéèyàn máa fi ajá yàtọ̀ sí mẹ́ta tí wọ́n dárúkọ kí ni mẹ́tẹ̀ẹ̀ta kí alákọ̀ọ́kọ́ ètò àti sọ tàbí sànkọ ọ̀sìn ìdàbí sànkọ ọ̀gbìn ìdàbí ṣe wọ́n lè dàbí sọ́lé ẹ̀dá kan ṣe èwo ní gbé kí ìrọ́sù lọ́nà bébí èdè wọn fi ń sọ́lé tí wọ́n kọ́kọ́ dákọ̀ ẹ̀gbẹ́ èdè wọn fi ń sọ́lé èdè gbé kí ìrọ́sù mi òní tètà ń sìn ní ilé dáadáa fi ń sọ́lé yẹn ṣẹ̀rẹ́ ń dà wọ́n fẹ́ yẹn àwọn ṣàfihàn àwọn sọ pé ìwọ ni o yàtọ̀ sí èyí tó fi ẹ̀sìn ọlọ́run ti àdáyẹrí ẹ̀sìn. واختلف في الجمع بين رواية قراط قراط ورواية قراطان àwọn olùmọ̀ wọn tó wáyé apá ẹnu nípa báwo la ti fẹ́ kọmbáìn báwo la ti ti àkójọpọ̀ láàrin ẹgbà wa tọ́jà kọ kìrọ́ọ̀tù ẹyọ kan àtẹ̀gbọ́ ẹgbà wa tọ́jà kọ kìrọ́ọ̀tù méjì. فقيل إنه باعتبار كثرة الأضرار كما في المدن كما في المدن أو كما في المدن ينقص قيراطان wọ́n ní láti kàn báyìí àdéhùn méjèèjì papọ̀ a máa sọ báyìí pé pẹ̀lú ìwòye sí ìnira rẹ̀ bọ́ bá ti pọ̀ tó gẹ́gẹ́ bí èyí tó ti pé ń bẹ nínú ìlú ẹ ti bẹ nínú títì nínú ìlú ńlá ẹ wo ìnira bí ó ti pọ̀ tó wọ́n ní irú rẹ̀ pé rọ́ọ̀tù méjì ni ti kí ni o òun náà ni yóò fi kó mu jẹ wọ́kẹ́ láti àti kékeré rẹ̀ kà máa ń fi àlùbáwáàdì gẹ́gẹ́ bí àwọn ti bẹ ní àwọn ìgbèríko yẹn ń kó sókè rọ́ọ̀tù irú ẹni bẹ́ẹ̀ pé rọ́ọ̀tù kan yóò tẹ̀kí ni o yóò máa dínkù nínú jẹ. àwọn anal awala ìdàgánà fìlìmàdínà ti ànàbàwíyà wọ̀nzáni ti rẹ̀ ha àwọn kan sọ pé báwọn tàbí kan sọ pé tọ́ba lọ jẹ́ pé ẹni yẹn talakọkọ yẹn ọba lọ jẹ pé ajá yẹn ọba lọ ní wọn máa lọ gbé wọnú ìgboro madina sọjẹ madina ti anabi sọlọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ tí kí rọ́tò yọkọ máa dínkù tí ò ní jẹ́ kí rọ́tò méjì kò ní pẹ́ tọ́ba lọ jẹ́ pé ìlú mi tọ́ yàtọ̀ sí madina. àwọn kìrọ́tò nàìjíríà amali nahar wà kìrọ́tò àlà amali lẹ́yìn àwọn kan tó sọ báwọn oṣù tuntun àwọn ni pé kírọ́ọ̀tù yóò máa dínkù nínú gbogbo tí ọ̀sán tó bá ti kírọ́ọ̀tù yóò máa dínkù nínú gbogbo tẹ́ alẹ́ tó bá ti gbogbo sí òru tó ṣe. tèmi jì ṣe kí ni o ó ti gbé jẹ́jẹ́ lè tẹ bá sọ pé kírọ́ọ̀tù ìkan ni ó dínkù lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ tọ̀sán. kírọ́ọ̀tù méjì ni àtìsálẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ ní iná ọ̀rọ̀ tiwọn. والمقتصر في الرواية باعتبار كل واحد من الليل والنهار والثاني باعتبار مجموعهما èsì kókararodo nínú ọ̀rọ̀ òun náà ní káwọ èsì bí ọ̀rọ̀ yẹn ti wá pẹ̀lú ẹgbẹ́ kí rọtù kọ̀ọ̀kan máa wá lọ́sàn àti lóyún ọmọ lọ lọ́sàn àti lóru tàbí ká sọ pé méjì lápapọ̀ náà ló ṣe kéde ọdọ lọ. wọ́pútàlàfọ̀ ayélujára هل السؤال هل النقصان من العمل الماضي أو من الأعمال المستقبلة أو المطوى يبا لكن أبي inú àwọn asẹ́tí yẹn ti ṣeré kọjá lọ ni ó ti fa kírọ́ọ̀tù yìí ni ó ti fa yọ ni àbáwọn asẹ́tà á pè ní ọjọ́ iwájú. وقال ابن سين ابن سين sọ pé al-mustaqbala. iṣẹ́ rẹ̀ ti ń bọ̀ tí ó ṣe ni wàhákà ọ̀rọ̀ àlùfíà ẹlòmíín sọ pé ìfẹ́ rẹ̀ tó ti ṣeré kọjá rẹ̀. وفيه دليل على أن من اتخذ المأذون منها فلا نقص عليه إن بنو حديث يبقى نوي أني يو تبا وانوني أجا èyí tí wọn fi yọ̀ǹda lẹ̀ fa lè torí kankan ní kò sí kankan tí ó dínkù mẹ́sàn-án tiẹ̀. kankan tí ó dínkù bẹ́ẹ̀ alọ ní ajá wọn fún alájà torí pé afẹ́fẹ́ sọ nǹkan ọ̀sìn tàbí nǹkan ọ̀gbìn tàbí àfẹ́sọ́ rẹ̀ kò sí ẹ̀sìn kankan fún wa lórí ẹ̀ kò sẹ́sẹ̀ fún wa o níjọ́ táwa náà bá ti ti lò mọ́ báyìí bóò láti ṣe ajá ta ní tá a lò mọ́ bóò láti ṣe nǹkan títa torí ẹ̀ ní bóyá títa àwọn nǹkan sí yẹn yóò láti tajà yìí. àmọ́ fi dẹ̀gbẹ́ à lẹ́yìn ọba dẹ̀gbẹ́ kò lè dẹ̀gbẹ́ ẹni tí ọba dẹ̀gbẹ́ kò lè dẹ̀gbẹ́ yorùbá yà wòye. naam wọn làwọn ta. wọn làwọn tó gun ẹlòmíì tó láǹfààní sí i àbúkátà ṣé kò sọ̀rọ̀ mi àwọn kan ní àátà wọ́n tún padà wọ́n ní àtúntà mọ́ wọ́n látùnkún yẹn ni wọ́n ní tàbí ká ta papọ̀ mọ́ nǹkan ọ̀sìn yẹn lódìdí kó tọ̀ ní olè mọ́ fi sọ nǹkan ọ̀sìn rẹ̀ ẹni tó sọ̀rọ̀ lákòókò tó padà lọ́gbà àyè tajà o ọ̀gbọ́dọ̀ tá a já ìwọ nínú òfin ìsìn ọlọ́run ìwọ ni tọ́ bá ti tajà wà gba owó rẹ̀ àbí báwọn Yahudi ṣe ṣe ń jọ kìnìún àná ọlọ́run ṣe lé ìwọ̀ fún wọn wọ́n wá lọ ta wọ́n wọ́n wá lọ ta wọ́n bá náwó rẹ̀. irú ẹ̀gbin ẹ̀gbin ni efi lẹ̀ náà ẹ̀gbin ni a gbọ́dọ̀ máa dọ́gbọ́n o gbólóhùn ẹnìkẹta tó ní àtàpapọ̀ ìdọ́gbọ́n ni ọgbọ́n ni sọmọ kó wẹ̀ ló ti wà nù wo halal yẹn tí haram àti halal bá ti jẹun papọ̀ bó ti wù kí haram ò kéré tó haram ni ó borí. aláti sọ̀ra tọ́wáyé kọ́ sọ pé tọ́ ti ta ojúlówó gbogbo ẹran wa tán tó àbí ó lo ajá yìí òun ó lò mo yọ̀ǹda ẹ̀ sẹ́mọ̀ pé yẹn ti yàtọ̀ o ti gbowó àwọn oní ẹ sọtẹlẹ ní pé gbogbo ẹ gbogbo ẹ bó ṣe wà yìí pèsè gbogbo àwọn ẹran yìí àwọn àgùntàn yìí àtàwọn àgbò yìí a ní gbogbo ẹ ọfẹ là ọfẹ dákọ pátájà ó ní gbogbo ẹ gbogbo ẹran bíi bẹẹlí ẹran ẹran náà wọn kò náà tó kámátà ajá o ayàwó tòun tá a ti bù á rí pé kánú tá a sọ lóun náà ṣe kí ni o fẹ́ mọ̀ lọ fún. ẹnba ti ní ajá fún kan nínú ìdí mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan kan ò ní dínkù nínú ẹ̀san asẹ́ rẹ̀ nítorí pé òfin ẹ̀sìn ọlọ́run ṣe kí ni o ó ti fi àǹfààní ìyẹn lẹ̀ fún wa ìgbé àyàfi tó bá jẹ́ kẹ́líbà sọ́yìndín kẹ́líbà àmàṣíyàdín àwòsọ́yìndín àwòsàrẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó ti fi lẹ̀ yìí náà á ti gbà pé tó kò ní sí ẹ̀ṣẹ̀ kankan fún wa bẹ́ẹ̀ wọlé sàlẹ̀ yìí kò ní sí nǹkan kan kò ní sí lẹ́ṣẹ̀ fún yàn nyẹni pé nǹkan kan ò dínkù nínú ẹ̀san tí ọmọ abẹ́fẹ́ ni tọ́ba ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tọ́ba sì ń torí tó sì ń torí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. lẹ́yìn náà wattafaqu ala annahu. لا يدخل الكلب العقور في الإذن لأنه مأمور بقتله أجاي أنا الكلب العقور أجاي بلوكي أجاي أنا òun ò sínú ìtọ́ bí ajá dìgbòlugi ẹ ẹ pé bitọ́ bá sájà bá ti àdìgbòlugi ìbọn ni wọ́n fi pa tàbí gbọ́ngbò ni wọ́n tún àwọn èèyàn máa lé káàkiri ládùúgbò táwọn ọdún gbé mọ̀ ní àdúgbò tí wọ́n máa lé káàkiri títí tí wọ́n yìí pa wọ́n lé lé lé lé lé wọ́n sọ dẹ̀rẹ̀ káàkiri tí ó mú gbogbo la ọmọ ó dó gbogbo ẹ̀ tó òkúta wọ́n fi lù pa wọ́n náà ti mọ̀ pé ajá dìgbòlugi tọ́ba rí yàn lóṣù yẹn tó ta àwọn ẹran àdúgbò wọn ò ní ní sinmi má gbogbo àwọn ajé àdúgbò yóò máa pa wọn jẹ ni ajé àdúgbò ló gbé alikẹ́lẹ́bẹ̀lẹ́ àkóòrò òun ò sí nínú àwọn èyí tí wọ́n fi ọ̀dà rẹ̀ lẹ̀ torí pé tó fi ẹ̀sìn ọlọ́run sọ ni pé tá a bá ròyìn ká parí ọ̀pàtẹ pípa rẹ̀ wọ́n fi hadithi dalilun ala tahdhiri min al-ifyani bímọ ayánkoso àmàlẹ sọ̀rọ̀ ìhà níbẹ̀ ní kàdéèdì ìwánibí sọ̀ra ìlérí jìnnà sí àwọn nǹkan tó ṣe yí pé yóò mọ̀ dín àwọn iṣẹ́ olóore wa kù iṣẹ́ tá a fi ẹ̀mí tọ́ da ṣe tá a fọkàn rere ṣe tá a wá fi ìgbìyànjú ara ìfúnru ara tá a fi ṣe tọ́jú ẹsẹ̀ olóore ká tó wá máa ṣe nǹkan méjì ó tó bí ẹ̀ka rẹ̀ kù àdéhìí tọ́ka fún akẹ́kọ̀ọ́ jìnnà sí síbẹ̀. wọ́fíìhì ó tún wà nínú rẹ̀ bákan náà al-ikhbaru bi lutfillahi ta'ala fi ibahatihi liman yahtaju ilayhi fi tahsili al-ma'ashi wa hifdhi. a tún rí pé ìfúnni níròyìn ń bẹ níbẹ̀ nípa àánú ọlọ́ọ̀ tọ́lọ̀ mi lórí wa látara pé àánú ọlọ́run ní kọ́lọ́ ń sílé ẹ̀tọ́ fẹ́ni tó ní bùkátà sí àdìsìn ajá yìí láti fi wá ìjẹ ẹ̀mú rẹ̀ tàbí láti fi dáàbò bò ìjẹ ẹ̀mú rẹ̀. láti fi wá ìjẹ ẹ̀mú fẹ́ni tó fẹ́ sọdẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni láti fi dáàbò nǹkan ìjẹ ẹ̀mú èèyàn ẹ̀tọ́ dáko òbí sọ ọfàjà sọ òkú rẹ̀ ẹ̀tọ́ ní nǹkan ọ̀sìn nítorí káwọn ẹranko míì tí wọ́n tún wọlé tí wọ́n lè wá bá kí wọ́n lè pa nǹkan ọ̀sìn kí wọ́n má bàa wọlé ọ̀rọ̀ ajá láti ṣe kí ni o wọ́n máa sọ wọn lẹ́yìn ọlọ́run wa subhanahu wa ta'ala tó ti gbára lé àríbàánu ọlọ́run tọ́lọ́run bá bá kọ gbogbo ẹ̀ fún wa kọ́ bàbá náà gbọdọ̀ ní kankan bẹ́ẹ̀ nǹkan kí láwà sí àgbà fọlọ́ náà àgbà fọlọ́ náà èèyàn lè dúró níbi nǹkan ọ̀sìn rẹ̀ gbólóhùn fẹ́ dúró sí nǹkan ọ̀sìn wọn máa tó wọn dúró sí tí kò lè sùn àwọn ẹranko kan bẹ tó ti pálẹ̀ làwọn ti tẹ́ àwọn wọlé wọn jẹ gbogbo tí wọn jẹ. ẹ wo nǹkan ọ̀gbìn náà lọ́ba di ooru ìwọ ni wò ní sùn ó sùn tọ́ba ti sùn ààyè ọ̀wà òní tó máa wá tó kú àbí òní tó máa wá tí wọ́n jẹ́ tó náà ni àbí má dò má dò òun ọ̀wọ́ náà òun náà wọ bẹ́ẹ̀ lọ yọ ọ́ ṣe àgbàdo tí bá ti bo. bàbá tí ni wọ́n wọ́n náà máa sọ̀rọ̀ fún ilẹ̀ máa ó ṣe lójú ó ṣe lọ́la àdámọ́lóhùn àdámọ́lóhùn bọ́ ọba ti tẹ́ òru òní ti tẹ́ ọ̀sán ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ìhun ní ti tẹ́ ọ̀sán títí ojú ọmọ ni wọ́n sì ní lóko wà wá dé tòun yẹn kí ọlọ́run sáànù wá dà wà mú aláǹfààní pé tá a bá ní ajá ajá yìí kì í ṣe ordinary ajá o ajá tí a ti kọ́ lẹ́kọ̀ọ́ ni àlùkálẹ̀ bìlì mọ́ àlà ẹ̀kọ́ ajá tí wọ́n ti kí ni o wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ irú àwọn ajá yìí náà sọ̀rọ̀ rẹ̀ gbèsè pé ọ̀dàrí ajá tẹ̀m̀bẹ́ àkíyèsí wọ́n dàda fi mùsùlùmí al-amru bi qatl al-kilab ọwọ́ nu sàkéfù mọ́mú wa mùsùlùmí pé àtẹ́wá pé ká máa fa ajá. wàkọ́lẹ̀ kọ́ọ̀dù ìyá alkọ́ọ̀dù ìyá ti sọ pé ذهب كثير من العلماء إلى الأخذ بالحديث في قتل الكلاب ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn ni wọ́n lọ síbi wípé gbígbá hadithi mú láti gbé pípa ní tajà sí ilà màtósíníyà àti etí òfin ẹ̀sìn ọlọ́ọ̀tì tàdá ẹ̀rọ bíẹ̀. sápánà yàtọ̀ sí ìgbòlógí tá sọ o sápánà fún ọkọ̀ ajá. yàtọ̀ sí àwọn mẹ́ta yìí. قال وهذا مذهب مالك وأصحابه wọn lélẹ̀ ní ìlànà ìmáàmù Malik àtàwọn èèyàn ìmáàmù Malik. wa dhahaba akharuna ila jawazi kitna'iha jami'an wa nasikhi qatliha illa al-aswad al-bahim. àwọn kan wá lọ síbi wípé ọ̀tọ̀ lọ́dọ̀ táwọn pé èèyàn lè sin ajá lápapọ̀ àti ní pípa ajá lápapọ̀ pé gbogbo ajá wọ́n ti pa ìdájọ́ ẹ̀rí lọ́dọ̀ tàwọn àyàfi èyí tó jẹ́ èyí tó dúdú kirikirikiri ajá tó dúdú kirikiri ọlọ́run nìkan kọ́ọ̀là wọ̀nyí di ananahiya awalan tó ananahiya nàámà alimami sọ̀rọ̀ àní rahmatulah ta'ala wọ́n ní lọ́dọ̀ tèmi o. ìjẹ́bi ọ̀sán lórí ọ̀rọ̀ yìí òun ní ọ̀rọ̀ yìí kíkọ yìí lákọ̀ọ́kọ́ ọjọ́ kíkọ gbogbogbò jẹ́nẹ́rà ni àyẹ̀pẹ̀ náà ní àgbọ̀dọ̀ náà àgbọ̀dọ̀ sí ajá rárá òfin ti tún wá gbogbo ajá tá a bá ti lẹ́yìn náà olùfẹ́ ẹ̀sìn ọlọ́run bá kọ̀ fún wa yìí pé èyí tó bá ti yàtọ̀ sí ajá dúdú kirikiri o kàmákọ̀ ajá tó bá ti yàtọ̀ sí ajá dúdú kirikiri kàmápa. wọ́n mọ́nà àlẹ́sẹ̀nà fi jẹ̀mí ìhá ilẹ̀ ìmọ̀sẹ̀nà ọwọ́ àtúkọ̀ fún wa pé gbogbo rẹ̀ tààlítọ́ la lè máa sùn tẹ́lẹ̀ ipe ah, a ti gbọ́dọ̀ sí gbogbo ẹ̀ máa àyàfi kí wọ́n ti àdáyẹrí rẹ̀. wàlìmúrọ́dù bìlẹ̀ asọ́dìbàjìm ló nà kúta kẹ́yìnì. ètò ń pè ní asọ́dìbàjìm èyí tó dúdú kirikiri òun náà lè tó ti pé odidi àwọ̀ rẹ̀ ó dúdú ọwọ́ á ní ọwọ́ á ní àmì méjì nọ́kítọ̀ dọ́t méjì tó òun náà ni dúdú ojú rẹ̀ yẹn náà tó tún wá dúdú papọ̀ mọ́ ìdúdú ara ẹ̀ẹ́dì pẹ̀lú ajá bẹ́ẹ̀ tó bá wà láàyè kan èrò ọba yẹn o ẹ̀sìn náà bí ojú wọn ti máa ń gbé kọ́lọ̀ jáde lálẹ́ òun gàgà fúnra ẹ̀ ti wá dúdú tó ẹ wá wo nọ́tọ̀ ojú rẹ̀ tó wọn lọ jẹ́ pé funfun sọ́wọ́ lójú ẹ̀ akàtún rí dúdú yẹn méjèèjì ẹ̀wù bí dúdú yẹn ó tún lè jáde látara funfun tí ń bẹ lára ojú yẹn ẹ̀rí pé yóò lágbára díẹ̀ yóò lágbára tó wọ́n ní eléyìí ní al-aswadul bahin dúdú kirikiri òfin ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tẹ́lẹ̀ wọ̀ fún wa láti yí pé ká tún rí wọn nínú àwùjọ irú wọn bẹ́ẹ̀ bí kò sí kó fi ẹ̀sìn ọlọ́run ọba pàṣẹ yí pé ká lè ká máa pa wọn ni. lábẹ́ bíbá yìí àwa sálàyé fún wa yìí pé nínú àwùjọ tá a wà àwùjọ tí sin ajá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. tí ìṣẹ̀lẹ̀ ńlá bá pàṣẹ pípa ajá jẹ sọmọ pé kì í fi ajá tí tí ó gbé lọ́sùn sí ọba yìí pàápàá jùlọ láwùjọ tí ìsáwùjọ tó ń ti lo ṣẹ̀ríà àbẹ́dẹ́ bí òfin àwùjọ tó ṣe pé tó o bá ń ba dúkìá nìkan jẹ́ ó ṣe kí ni o ọ̀rọ̀ àdúkìá padà ni ẹnu máa wí pé gbogbo tí ọba ti jẹ mọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajá láwọn agbègbè inú ilé táwa bá wà á ṣe kí ni o á sọ̀rọ̀ àkájọ wà bẹ́ẹ̀ á sọ̀rọ̀ àbẹ́ẹ̀ báyìí pé inú ilé la wà lẹ́nìkan ní ajá lòun ọ̀ máa sì lálọ́dún ọ̀yọ́jú yẹn. tí wọ́n wá kiri ẹ̀ mẹ́ta méjì nítorí ìbí òkú jáde tó bá ti dọ̀rọ̀ ní alájáde wọ́n sọ ní pé wá wọ́n ní ìsìn ẹ̀nàtáyé ń jẹ ẹ̀nàtáyé ń jẹ tọ́rọ́ náà àjàpé díẹ̀ tó tọ̀ kò lè jẹ́ pé torí ìsí ẹ̀ wọ́n lé ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n bá yà léwu torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lókun. a rí pé agbègbè yìí ká fura sí dáadáa o wọ́n máa jẹ́ alájápá o lọ́dún ti bàjá alájà kí lẹ́yìn ó ṣe ọ̀rajà àti ní wọ́n lọ gbọ́dọ̀ rajà ọ̀rajà. sọ́jà bá ti ti fẹ́ jẹ́ fìtínà ládùúgbò nti association wa kun ju pé kó solú àwọn ẹsẹ bẹ́ẹ̀ lọ ajá yìí ń pa wá ní kíní jẹ yìí ń pa wá ní adìẹ jẹ o ajá yìí ń dẹ́rù bá àwọn èèyàn kò jẹ́ káwọn èèyàn kọjá òjò ẹgbẹ̀bí sọ ní landlord meeting association lẹ́ẹ̀mejì yóò gbé tani tí ìbá ti ṣe ara wa yóò gbé tani bí yọ pa ni bí yọ lọ gùn yan ni yọ mọ bí ó ṣe kí ni o bí ó ṣe ṣe ń bẹ. ìwà tó pé tùmọ̀ ni pé tá a bá kàn ti rí kájà kan ti yọ báyìí ẹ̀yà ń lọ dènà dé lọ dènà dé lọ dènà dé ẹ̀pẹ́ lọ́pọ̀ ni nǹkan ló ti sáré mú òkú òkúta pé ah ìwọ níbo ajá ní òtún wọn pé hey <laughs> ìbò láìpẹ́ iná mọ̀ bọ́ lọ́wọ́ àwọn ti talẹ̀ àwọn tòkè wọn tún ti kú òkò làgàdì yàgàdì yìí wọn ti ti mú lọ́wọ́ yìí ẹ ike ìdí ajá nù téèyàn bá wọn mọ wa wọn ti jogún òsìkí nǹkan lára ìjọba ti sájà bọ̀ báwọn kálukú ó ti máa ṣe òkúta pé níbí níbí lónìí ẹlẹ́kùn ajá sọ́ra o ìjà sọ́ra kò tó yàn àbí Allah subhanahu wa ta'ala yọrọ kan tó ṣe àlùfẹ́ ní àti ọ̀gá àwọn náà ti rí i pé ajá nínú àwọn ẹranko ni tó ṣe pé tó bá bú yẹn jẹ àárẹ̀ máa ń ṣèyàn látara rẹ̀ àlìkálàbù ni wọ́n ń pè àárẹ̀ máa ń ṣèyàn wọ́n mú látara kẹ́líkù yẹn náà. òfin ẹ̀sìn ọlọ́run bá fún ilẹ̀ bẹ́ẹ̀ nípa àárẹ̀ èèyàn lè ní àárẹ̀ tí ó lágbára tí ó tí ó padà lọ lídìí ẹ̀ síbi kéèyàn ọjà ẹ̀ràn náà bú ìgbésí ayé yẹn ọmọ kọ́mọ́nì tòmọ̀ dàbí alára ìbẹ̀ látàrí yín ajá tó bá ṣe kí ni o tó bá fi bò yẹn jẹ ló fi jẹ́ pé ajá tó bá ti fèsì ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ojúṣe nìkan pákó láwùjọ ó sì dájú pé àwọn dókítà náà wọn ò ní àwọn abẹ́rẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajá gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ètò ní ṣe pẹ̀lú ejò wọ́n ṣe ní ètò ní ṣe pẹ̀lú àkèké tàbáwọn ẹranko míì tí wọ́n jẹ́ ẹranko olóró tó láti ń jẹ́ kí àdúgbò ó wà lálàáfíà èèyàn sọ̀rọ̀ afájà kádùgbò lè wà lálàáfíà èèyàn sọ̀rọ̀ afọ ìgbọ́n tí wọ́n bá ti ń sìn tí wọ́n bá ti ń sìn ẹnu mọ̀ pé àwọ̀ ọ̀dà àbùkù àwùjọ agbègbè ilé tiwa kọ́mọ̀tẹ̀ pé lè wà yọ̀ mọ̀ wá jókòó síbẹ̀ lè wà yọ̀ mọ̀ wá wọnú ilé wa tọ́ba wọnú ilé wa gbogbo tá a bá ti lè lé láti kí ni o láti lè ẹ̀yọ́ pàmì sọ̀dà láàbọ̀ ara àmọ́ gbogbo ní abá fi lé nǹkan èyí ò fi lè tí òfin lè gbọ́njú àti máa wọ inú rú ọ̀dẹ̀dẹ̀ tiwa táwọn náà bá ti ní àǹfààní pé kọjá pé ilé wa ilé tá a ti máa ti irú nǹkan bí òjò wọlé ọmọ àdá púpọ̀ bí Allah subhanahu wa ta'ala lọ́wọ́ àwọn akóso àwọn fún ìrìnàjò nǹkan fún wa bíbá yìí ní àdòsí inshallah ta'ala tọ́wọ́ lọ́wọ́ tó ń lọ bá ọ̀gá wàhálà àti ìjọba àti ìjọba ìbéèrè náà tọ́ wọ́n ṣe àgbéyẹ̀wò láàrin ẹ̀sẹ̀ méjì wípé ẹni tí kì í kírun pé ẹsẹ̀ rẹ̀ àtẹni tí kírun pé kí ń ṣàgbèrè ẹgbẹ́ ẹsẹ̀ lọ́wọ́ tóbi jù nínú méjèèjì làṣàkà wípé ẹsẹ̀ ẹni tó gbèrú jù sílẹ̀ tóbi o sẹ́ni tó gbé ojú sílẹ̀ tó torí bá nàbí sọ́lá ó jẹ́ kó yẹ wá wípé bẹ́ẹ̀ náà rọ́jú lè wọ́n bẹ́ẹ̀ náà ṣíríkì wọ̀lì kófúrí sẹ́ríkù sọ́lá èyí tí bẹ láàrin ọmọnìyàn sáàfì pé mùsùlùmí tàbí téyìn ó fi pè lẹ́lẹ́bọ̀ tàbí téyìn ó fi pè kéfìrí òní gbígbé sọ́lá tó sílẹ̀ sọ́lá tó sì ní olórígun ẹlẹ́ẹ̀kejì tó kan pa nínú òfin ẹ̀sìn ọlọ́run kò ní sí iṣẹ́ kan tó bá sọ láti mọ́ lẹ́yìn ìjẹ́rì lẹ́yìn ṣàhádà gbogbo iṣẹ́ tó kú bá ìtọ̀sọ̀ láti lẹ́yìn. eléyìí tọ̀ láti gbígbé tí wọ́n ní àṣejù sílẹ̀ tọ̀hún yẹn títẹ̀ tí wọ́n ní kí kàmọ́ sí i àti kíní àti kejì kẹ̀dẹ́ mi kàbá jẹ́ kẹ̀kọ́ lọ ẹ̀ṣẹ̀ tó tóbi ní méjèèjì láì jẹ́ nínú àwọn bá ti sọ láti tọ́ máa ń tẹ́jú sílẹ̀ tí ń tẹ́jú sílẹ̀ kó léwu للمصلين الذين هم عن صلاتهم ساهون ìgbé kọ́mọ jẹ́ táwọn olùkírun kan tó ti pé wọ́n á máa gbàgbé àti kírun wọn. ṣé a mọ̀ pé ègbé tó tóbi ni ọlọ́ni fàkọ́nàfà ní báàgì ní kọ́lìfọ̀n àbọ̀ ìsọ̀lá àwọn àrólé kan dé lẹ́yìn wọn wọ́n ń ráhùn láre wọ́n tẹ́bà ń ṣàwà wọ́n sì tẹ̀lé yòrò yòrò àdó ayé pàṣẹ òfàyè ìkọ́ ọ̀nà bá yà wọ́n padà bá gbọ́ yóò pàdé afọwọ́ ibùdó àbá sọ̀rọ̀ bí ọlọ́sà rẹ̀ mọ́ ọ́nà àtẹ̀dúró nà mọ̀ lọ́yì tẹ́ ẹ máa ti jẹ́kọ̀ yìí ó ní wádùn fi jahannam òtò kan nínú náà jahannam níjẹ́ bẹ́ẹ̀. àtìké ní àtìké jì kò sí ìtọ́ sàmánà bẹ́ẹ̀ o wọ́n tiẹ̀ ní tèmi fúyẹ́ ju tiẹ̀ lọ wọ́n ní tèmi fúyẹ́ pọ̀ tán ń sọ pé tiẹ̀ ló ló tóbi jù wọ́n bá tiẹ̀ ní àwọn àtúnfúyẹ́ wọ́n ní tèmi ló tóbi kó kálukọ́ ọ̀nà ìyàtọ̀ ọ̀nà ni wọ́n láti lọ sọ̀rọ̀ abẹ́ so ẹni tí òkè ń pé ìlọ́mà tó ní ti sábẹ̀rẹ̀ kọ̀ pàtẹ́lẹ̀ kò tó ní táwọn àfihàn yìí táwọn afọ́pá fẹ́ bí ìrìbí ìwúrò lóbi jù ewu ni òtó kù nígbà tó lọ́wọ́ bá ilé kíọ́lá ń ka àwọn ẹgbẹ́ ń ka àwọn ẹgbẹ́ so olùwọ̀lẹ́dínà láyé dẹ̀rù náà máa lọ ìdílé àhọ̀ àwọn tó ìwúrò pẹ̀lú ọlọ́run wala yaqtuluna nafsa allati harrama Allahu illa bil haqq wọ́n ti pẹ́ ibi tọ́lọ́ ti parí ilé ìwà yàtọ̀ pẹ̀lú ẹ̀tọ́ wala yaznu ìtàgé wa man yaf'al dhalika yalqa athama ẹ̀ bá ti bẹ́ẹ̀ ti pẹ́ ẹ̀sẹ̀ pàdé ọlọ́run yudha'afu lahu al-'adhabu yawm al wọ́n ti àdìgbélé ìyàfọ́ níjọ́ gbèǹde wa wọ́n ní ológbò tó nà tiẹ̀ ẹ̀mọ̀ kó ológbò nù tá a lè fún un abẹ́ ẹ̀kọ́ ni olùkọ́ àti ọ̀sán ọ̀sán gómìnà kò wá fi dàdé nínú àwọn ẹ̀rọ tọ́lọ̀ ní kọ́ fara wò yín olólógbò wa ṣẹlẹ̀ ìlàkùnkọ̀ pa lè fi kí ni o àlè sí kódà tọ́ba tẹnu bọ wa á ti sàlùwàlà sóòrò wọn amókú rẹ̀ á lè fi sàlùwàlà ní ológbò wọ́n ní ológbò náà wáyà ní olùdí àtìlẹ ẹbùn yẹn gbàtà sí rí títí tó kéèyàn bá jẹ ẹbùn yẹn nìkan ebi tí ó wúlò láàbùn ni nítorí ti yẹ hànà tí pa wọ kámọ àwa ká sọ pé abẹ bùn yẹn àti mọ pàdé bùn yẹn náà nìyẹn náà wọn ní àwa fẹ́ pa wọn ní pípa wo lọrọ ńdá pa pípa tá a bá ń kọrọ tó kí ọba ti rọ wá lọ́rùn láti tètè pa tẹ́ńtẹ́ lọ́yẹ̀ hànà tẹ́ẹ̀rì mú báyìí ó ṣe ti fẹ́ pé gbàtẹ́ ẹ̀dọ́dẹ rẹ̀ bóyá ó wọ inú àpò inú àpò lọ́wọ́ kò sì ṣe é mú kò sí ti bá kẹ̀kẹ́ bá fi jẹlẹ̀ sí tí ọba kú ni alimohim èyí tó bá rọrùn pẹ̀lú bẹ́ẹ̀ tí ń sọ dẹ́rẹ́ kápẹ́kẹ́ ta nìkan. nínú sọ̀rọ̀ olódò ní ọ̀nà. ọ̀nà tí ó rọrùn máa lò bóyá nìsín ibi tẹ́ ẹ ti ẹ̀ ń lé ní ilé tẹ̀ lè kù mọ́ ní lẹ́fínlé tàbí ẹ ní kànàkànà tó ṣe pé tẹ́ ẹ bá gbé fún bí ṣe ń sá lọ yẹn yọ fàtọ́ yẹ pé yọ lọ bá ẹ bá lù mọ́lẹ̀ ni. ọlá pípa tí ó bá ti rọrùn ẹ̀ ti tètè yípa kí sùtà rẹ̀ ti ń dọ́dọ̀ àwọn sọ̀rọ̀ lọ́sọ̀ àyà. pe a lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀tá o ọgbọ́dọ̀ gbà wá lájẹ́ àti máa wí sí mọ̀ágbénu wí ní ìjàmbọ̀rọ̀ lọ أشهد أن لا إله إلا الله ẹ bá gómìnà àlùwàlá bí a ní ti tó ọgbọ sábà rẹ tí wọn gbìyànjú kó ibò wọn náà ti fi ni o òun ó ṣe pàtàkì tó lè lè lè o èèyàn lójú tó ń tí ẹ̀yẹ gbéyàn wà lọ. wọ́n ní ọkùnrin kan àtòmìnrin kan tó wọ̀ mọ́ra wọn wọ́n wá bímọ fúnra wọn wọ́n bímọ fúnra wọn wọ́n bímọ fúnra wọn. láti tún gbólóhùn yẹn ti gbé ọkọ àtìyàwó ìsọkọ àtìyàwó ọkùnrin kan àtòbìnrin kan wọ́n ní wọ́n ríra wọn wọ́n ti kí ni o wọ́n á bímọ fúnra wọn bímọ fúnra wọn àwọn bàbá tó bí obìnrin wọn ò wọ́n sí nǹkan kan wọn ò tó wọ́n papọ̀ wọn ò wọ́n fúnra wọn ara wọn kẹsàn-án di ara wọn ti bímọ wọ́n wá ní ọkùnrin yẹn wá kú pé obìnrin yẹn ó jogún ẹ̀ nínú sábàbí tá máa ń jogún nínú Islam òun náà ní kí akidu àlẹ akidu sọhí ìdákókò yìí kí tó ńlá láàfíà ọwáyé láàrin wọn kí ẹsẹ takókò pé wọn rí wa wọn mọ wa kí ẹsẹ wọn rí wa wọn mọ wa o wọn takókò yìí ní ìtakókò yìí tó ńlá láàfíà tọba ti ṣẹlẹ̀ tó wọn ò lòlú láàrin ara wọn tí ọba ti ṣẹlẹ̀ àwọn bàbá ọkọ àwọn mọ̀lẹ́bí ọkọ ni wọn ti kéde o ni wọn ti òfin. wọ́n lọ́kọ̀ àtìyàwó tí wọ́n fi wọ́n fúnra wọn ṣùgbọ́n lórí ìkọ̀dá àtìkà tí wọ́n ti kú lóko ni lẹ́yìn ọdún karùn kẹfà lọ́kọ́ wá ní pé èmi ò lè rówó tán ọ̀dà àfihàn tí èsì gbọ́kọ̀ yẹn fẹ́ fún màmá àti jàmbá torí jọ kìíní àná tó fẹ́ gbàmù ẹ̀bà kí ó tó sojú kúrúkúrú tó lójú àánú wọ́n sọ pé màá tán bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi ẹ̀ bá tán tẹ́ ẹ bá ti dá mi pẹ̀lú òkú ọlọ́mọ àtàn ẹ bá fọ ọmọ yín fún mi sẹ́kọ̀ọ́ rẹ ti gbẹ́kọ̀ wọn ọ̀ká kìíní àná ti dánú ni tó wọn ọ̀sán wọ̀nyí tó lẹ́yìn ìgbà tó ti wáyá ọmọ tán lẹ́yìn ọdún kẹfà ọwọ́ àtẹ̀tẹ̀ mọ̀ pé gbà òun ò ní ká àtìsọ̀tọ̀dá kí wọ́n dájú pé ọ̀kọ́kọ́ fẹ́ sọ̀tọ̀dá bí tó fi jẹ́ pé ẹ̀dá kù gbogbo wa ẹ̀dá lọ ọ̀rọ̀ sọ̀dá àti àwọn obìnrin wa. ẹ àti tó o ti tán ìdí ìtàn ni tó kọ́ wà fifty thousand owó sọ̀dá àti tí mo ní máa ìjẹ́ ẹ̀fẹ́nu kò lé lórí ẹ̀ tó ò tí ì san ti agirimẹ́ǹtì kalẹ̀ ń wo buwọ́lù pé ẹ̀ tí ì ṣe kíni o ẹ̀ tí ì san ó sì jẹ́ ìwọ̀ fún ọ níwájú ọlọ́run bá tó tán àwọn ọ̀tá rẹ̀ tọ́ba ti fa sẹ́mẹ́ǹtì wọ́n kọ́ tó ti san wọ́n kọ́ síbẹ̀ tọ́ba sàyókù afáwí agirimẹ́ǹtì ya ó ká gbogbo tì ní wọ́n. pàápàá tulẹ̀ wá ti ká máa gbìyànjú fún afẹ́ sẹ́yàwó nínú àwọn nǹkan ojúlówó sọ yẹ ká lọ wá táwárí tí a sọ fún yẹn bó ti sọ bàtí ìfún onísọdá àti wà ilé tí wọn nìkan wá yẹn wá sọ ọ̀pá mẹ́fà mẹ́fà lọ́nà méjì kọ wá bàtà alábọ̀tán méjì bàtà alábọ̀yọ méjì wá ìbòrí mẹ́ta kọ wá kiri ẹ̀ wá yẹn wọ́n ní ọwá tu ọ̀fà wá tàbí wọ́n ní ọwá tu mẹ́wàá wá wọ́n ní ọwá kiri kan ọ̀wá wá ọ̀wá rí ojúlówó ọ̀rọ̀ àtàgbé àwọn alálàáfà wọn wà àtìrà ìsìn àtìrà ẹyin àpò gbogbo àti àkàrà èso wẹrẹ. ọ̀rọ̀ ẹsẹ nínú ojúlówó pa afẹ́fẹ́ ìyàwó sọ̀dá àdínì nínáwó ìnáwó tí ń bẹ ní káàtì ákínú sọdá àdínì kò sí ìnáwó kankan bẹ́ẹ̀ mọ́ gbogbo ètò kù pé arígúgúrú táwọn kò tamuru àti súwìtì tá a kójọ tó ń kálukú mú támúrù mẹ́ta súwìtì mẹ́ta tó ń kálukú lọ àárà lásán ni wòlíì máa ń bẹ wájú ọjọ́ tọ́lọ́ ọba ìdíkẹ́ lọ́ba ti kiri o lọ́ba kò ní àmọ́ bá a fẹ́ ṣe ákídù tó bá ní owó lè yan ọ̀nà jọ yẹn ó dàbí. òun ló ti kọ́kọ́ tọ́jú lẹ́yìn sọ pé lọ́wọ́ mi lẹ́yìn owó sọ̀dá kí ni o rẹ kọ́kọ́ yọ owó sọ̀dá kí kò pé á ah, twenty thousand ló kù lẹ́yìn ìgbà tó ti yọ owó sọdá kíni o òun náà yẹ kókó kó máa wà lẹ̀ òun náà yẹ kó wà lẹ̀ kí ló dáàbò máa lọ lára gan tí ọba ti fi ẹgbẹ́ ọ̀sọ́ pé èdè ní èdè ní ẹjẹ́ ká jẹ́ onígbà tí máa ra ṣe kíni o tí máa ní lókè wa tọ́lọ́ pọ̀lọpọ̀ ní ìbáṣà déhùn ọ̀pọ̀lọpọ̀ bí ò ní mú àdéhùn tẹ́mọ́ tí àárọ̀ bá wá ṣẹlẹ̀ láàrin wọn àtòmìnirin yọ̀ọ̀nì ẹ̀ tẹ́mi sọdá àti kò tìbí oṣù sàn sọdá àti kankan kọjá kódà tó ní pẹ́lú mi ò ti sàn sọdá àti yóò máa fojú obìnrin rírì kúrì yóò máa hùwà sí wà tóbìnrin ni kọjá o ẹjẹ́ àlọ́ mójútó àgbègbè tọkùnrin yẹn bá lọ kúnnù sẹ́ríyà wọ́n gba dúkìá obìnrin yẹn wọ́n gba ní ẹ̀tọ́ rẹ̀ kó tó dogun nínú ogún náà yóò tún ṣe kíni o yóò tún jẹ ogún náà yàtọ̀ sí sọ̀dá àti tọ́jẹ́ ìpìlẹ̀ tó yẹ kó ti sàn láti wá padà ní ọdún kẹfà ọdún karùn-ún ipe ni pé a yìí máa o a yìí máa gánà èyí tá a jọ tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ òun náà ní thirty thousand a wà yìí máa gánà sí ten thousand ẹ má rí ẹ lè yí báwọn ibi ẹ ti sọ sí thirty thousand ẹ lọ sọ padà níbi ẹ sọ bá tó mú sọ sí ten thousand ẹtọ́ bá jẹ gbèsè tọ́ bá gbèrò kó o fẹ́ san ọlọ́run ọba ìrìnkè ọlọ́ba san gẹ́gẹ́ bá ní kọ́lọ́ ti sọ fún wa. béèyàn bá ti jẹ gbèsè pé ọ̀fẹ́ san ọlọ́run ní ìrànlọ́wọ́ àti san tí ẹ bá ní ten thousand wọ́n san olóbi oṣù mélòó kan lọ́ọ̀ ní kórìí ten thousand ṣebí kó kó bóyàwó ẹ̀ wọ́n lọ́wọ́ olówó ní kíni lówó pé sí tó ti san ten thousand ọlọ́run tó bú ọ láti rí o tún rí ten thousand o tún gbà o tún rí ten thousand ọgbà tàbí pétọ̀ orí ten thousand kọ́kọ́ ọba pépè síbi kan orí ten thousand ẹlẹ́ẹ̀kejì kúkú bẹ́ẹ̀ ten thousand ẹlẹ́ẹ̀kẹta báyìí tọ́ ẹ̀tọ́ rẹ̀ rèé ó ló sì fi àdúrà fún ọtọ́ pọ̀ lẹ́yìn ìgbà tó ti wá tóyin rẹ̀ wò tóun náà tóyin rẹ̀ wò lẹ́yìn ọdún kẹfà ọwọ́ àmọ́ pé wò lágbára sàdá kí ọwọ́ àdàgbẹ́ ẹgbẹ́ tó ní pé bàbá tẹ̀sí wò ní ibi náà ti yọ ọmọ rí tẹ bá gbé máṣín yẹn fún mi ní ìsọlímẹ́ǹtì ní five hundred thousand bàbá máa sanwó ẹ̀ ọmọ pé three fifteen three twenty three twenty fifteen three twenty ni wọ́n ta máṣín àbí bẹ́ẹ̀ kọ́ bàjáde ní ìsìn ọ̀wà ní tẹ́ ẹ bá gbé fún mi five hundred náà bàbá <laughs> eégún bẹ́ẹ̀ o bàbá eégún mi olúwo ìdí ìdè wàhálà tó pọ̀ yín pawó yẹn wọlé ẹrù pé díẹ̀ kí ló ti jẹ́ ebi àti ìyá àtìsẹ́ ló sì mú tó fi sọ gbólóhùn nígbà tó ti ṣiṣẹ́ ojú ẹ bẹ̀rẹ̀ ojú bẹ̀rẹ̀ sí ní rọ̀ díẹ̀díẹ̀ ojú ẹ̀ sí ń rọ̀ díẹ̀díẹ̀ bàbá ṣe fẹ́ pa mí ni sẹ́yìn lérò pé àà wọ́n á yẹ kórìí bẹ́ẹ̀ mọ́ lọ́yẹ kọjá pé ntáàtì wá tẹ̀lé lọ́sọ̀ jẹ́ pé nígbà tí ìkànjú bá dínkù sí dé ìlú sọ ẹgbẹ́ ẹni tí ò ti bímọ wọ́n ní ìkànjú ọmọ àmọ́ ọmọ ẹni tí ò bímọ sọ pé ọlọ́run àníkùn náà òbí làárọ̀ kò tẹ̀wé lálẹ́ tani òbí tí òbí tí ọ̀fẹ́ kó kù síbẹ̀ tí ọ̀fọ́ mọ́kù ní kó yán ọ́sẹ́ ní tí òsì fẹ́ kó yán ọ́sẹ́ náà ní kó mọ́kù ẹ̀dá pẹ̀já sọ̀rọ̀ àmì orúkọ sí yẹn kéésì àwọn tí wọ́n jẹ́ ní pé wọ́n yé fẹ́ pé àdéhùn èsì wọn nìyẹn nígbà wọn sọ lákọ̀ọ́kọ́ yóò ti dúró lórí èmi o èmi ò lè rí thirty thousand san fún un pẹ̀lú òkú ọlọ́run ten thousand náà mo ní ọlọ́run bá mi fi bára kàdé yóò sì lórí tọ́pọ̀ lára ní insha allah ta'ala ó ti dúró lórí ọwọ́ rẹ̀ àmọ́ gbọ́n ká máa tètè ṣẹlẹ̀ ká mọ̀ fẹ́ wọ̀ ká máa dọ́gbọ́n àti ìdè ṣẹlẹ̀ ká tóbi dórí wípé ìtọ́sẹ̀lẹ̀ ni pé ṣe tán dáadé ẹ sọ nìyẹn ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ọba ọ̀rọ̀ gbogbo ẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ sọmọ lórí pé tó tẹ̀lé ni pé torí mo ṣe sọ thirty thousand tó ń wí ìlú ní sáwọ ìlágbára rẹ̀ ṣùgbọ́n àtọ̀ fún ọ pé thirty thousand ten thousand máa pọ̀ o wọ́n ṣe kódà tí ó kó thirty thousand kalẹ̀ báyìí tọmọ ọgbà tọmọ bá délé tí ó dà á twenty thousand naira padà fún wọ́n ṣe àwọn àdéhùn kájọ ohun ìdá kan ọjà sọra torí ó lè dọ̀la gómìnà ọbẹ̀ bọ̀ ọkọ kalẹ̀ gbogbo wa kí thirty thousand naira wọ́n fẹ́ sọ fún wa pé tẹ́ẹ̀lì ló ń gbà kó tó sọ thirty thousand di ten thousand mọ́ wa lọ́wọ́ yóò ṣe kó tó jẹ kó tó lè rí i ẹ̀ẹ́n gbà tí mo wọlé ẹ máa gbọ́ sọ́tẹ̀lẹ́ ní pé mo padà fún irọ́ o oníbọ̀ kó sọ́wọ́ ni o sì bá díẹ̀ díẹ̀ o irọ́ o jẹ́jẹ́ lọ́wọ́ abúmi o ogun mi ni o àwọn èèyàn sì mọ kódà àwọn èèyàn mọ sọ ah ọmọ yẹn ọkọ yẹn ti ṣe dáadáa tó twenty thousand lọkọ ẹkún jọ tí o fi tọfẹ kó wọlé ọkọ ní sàdáàkì sáàtì mọ nǹkan míì tí ó tún ṣe fún bẹ́ẹ̀ kanú a sọ̀rọ̀ àpò ògbó olùsè sílẹ̀ yìí torí inú tí yẹn fi ń sàbẹ obìnrin bẹ́ẹ̀ tọ ni ẹ jẹ àsọ̀rọ̀ afẹsàn ìyìntà abánípa tọjẹ òtítọ́ tó dòdòdò ní ká ṣe kí ni o bàbá sọ di ọrùn ìdíkọ̀ wa bá ti ká ẹ̀jẹ̀ àdùn òkè olówó ti sòdodo tó fẹ́ fún wa ẹ̀jẹ̀ àgbà bó ṣe máa kódà ọmọ náà ó ti tẹ́ pé dájú mi kì í tí wọ́n ní nìyí wọn ò ní parọ́ wọn ò ní parọ́ ìyẹn ti wà pé ìkọjẹ́ pa máa parọ́ táwọn ti àwọn ẹ̀sìn táwọn ti irú yẹn ń bẹ dáadáa táwọn yẹn ti ọlọ́run kọ́ yàwá yàwó wa wọn kò bẹ́ ọlọ́run sọ àlàkù wọ àlẹ́ náà. wọ́n ní pé sàdà kí ní gbèdéke nítorí àwọn ẹ̀kọ́ kan tó máa fi gbèdéke tọ́ba jẹ́ sápọ́nà ní káwé sọ̀dá tí òun ní gbèdéke òní pípọ̀ tó òní kéré mọ́ òní pípọ̀ tó bó ti pọ̀ tó kò sí ó ti kéré mọ́ òsì lé tójú lòdò tọ́ba yẹ pé afẹ́dúró lórí táni sọ́lọ́ ń ṣe fáwọn obìnrin tàbí ntọ́gbà lórí obìnrin ni ọ̀hún wa tó ti fẹ̀ torí tẹ bá sírò owó mi báyìí ó lè máa jẹ́ bí four hundred ìbomi bíi five hundred thousand tipa wa wà ká àwọn obìnrin yóò ti lọ yọjú yàtọ̀ sí yẹn kò tó yẹ yẹn ẹwù wọn ti pọ̀ ń ta aburú tún wa ṣẹlẹ̀ tí ọkọ̀ ewu ọ̀pọ̀lọpọ̀ aburú ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn duwalu àròbíyà àwọn orílẹ̀-èdè lárúbáwá yìí nípa mọ̀gbọ́ láti mọ̀gbọ́ má àbí tó wọ́n tọ́ wọn tọ́ba jẹ́ wípé kò sẹ́dẹ̀ bẹ́ẹ̀ fóònù ó sì máa sọ tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ قل وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا ولا تأخذوا منه شيئا Ọlọ́run tẹ́ bá fẹ́ pààrọ̀ obìnrin tẹ́ ẹ ti fún kanu wọn ní kíntọọrù kíntọọrù ní ẹrù owó ńlá tó tóbi tó jẹ ti gold tó tóbi gan Ọlọ́run ẹ má gbà kankan lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ o أتأخذونه بهتانا وإثما مبينا tẹ́ gbà ní sábòsí ni àti ti ẹ̀ṣẹ̀ tó tóbi وكيف تأخذونه kí ló tẹ́ fẹ́ gbà bẹ́ẹ̀ tẹ́ sì gbà á ọkọdé afọ báàbò kùn ìlà àbá apá kan yín ti ṣe lọ́kọláya pẹ̀lú apá kejì rẹ̀ wà kọsìnà mi kò lè sá kọni kọni yìí lọ àwọn obìnrin yá àdéhùn tó lè pọn ní wọn gbà lọ yín fáwọn ọkọ yìí bẹ́ẹ̀ ìlẹlẹ ẹsẹ wọn mọ ilé tẹfẹ bá fi tọrù tẹgbẹ fún wa kí n tọrù ojú di náà rò lọ. tó túmọ̀ wípé èèyàn lè gbé dúkìá tó tóbi fóbìnrin tọ́ba jẹ́ pé ọkọ wọ́ ti bẹ́ẹ̀ ni o kété pé yóò lọ máa lọ dàwọn ará ẹ̀ pé irú sàdáàkì tí wọ́n fún lágbájá òun lèmi náà fẹ́ ṣe wá lọ́wọ́ kàdá torí sàdáàkì ẹ ọwọ́ lọ ń bọ ọ̀kadà ọwọ́ owó jọ gbogbo omi da ti kú lára kí ló kù tó tó wá lóbìnrin ọ̀hún mọ sọdọ àti rẹ bẹ́ẹ̀ ló ti ṣe bó o ti tó sọdọ àti bí o ṣe nìyí ní ìsìn ẹ̀tọ́ làwọn bá ṣe ní tírílíọ̀nìà lọ́wọ́ kan tó fẹ́ fẹ́ títà yẹn bá ní mo bá yẹn pàdé èló lọ́ máa gba ní sọ̀dà bíi ó ní chief mala tí n bá lọ sọ àwọn owó kékeré kan níwájú yín báyìí a kò ti lọ kó yẹpẹrẹ báyìí púpọ̀ jù nítorí ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ sẹ́ ń wò mí one billion ni mo fẹ́ gbà tírílíọ̀nì àná one billion mo fẹ́ gbà wọ́n á ah, ah, àpèkẹ́ àbákẹ́ àjíkẹ́ àmọ̀kẹ́ wọ́n bó ṣe wíyẹn náà one billion yẹn ah, ó fi àdájì kí ìyẹn tù gàgà inú kíkiri báyìí tí ẹ fẹ́ ní tùmọ̀ sí ní pàt pàt ọba sùpà láìpẹ́ tó ṣẹlẹ̀ ní pé mi lè fún ní one billion for now olóyè tó máa fi control one billion ní ìsìn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé a ah, ìgbà ìgbà ìtọ́lọ fún yàn díẹ̀ díẹ̀ nìyẹn máa ń gbòòrò tó máa ṣe ni pé máa fún ní hundred million ẹ̀mí ọba ó ti kéré jù ó ti kéré jù wọ́n á bù sọ́ọ̀tún wọ́n bù sọ́ọ̀tún di one twenty million kálá ńgbà tí kò sí kíni o sọ̀kà débẹ̀. tọ́ ẹlẹ́ẹ̀kejì tó ti bíbá yìí wọ́n wọra wọn títí ńbo láti gbé ńbodá ti gun ńbodá ti là àwọn méjèèjì wọ́n fẹ́ràn ara wọn yìí wọn ò sì fẹ́ ní àjò tọ́lọ́wọ́n fẹ́ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ti wúra wọn. ẹ sísà kílẹ̀ fẹ́ gbà ó sì mọ̀ pé bọ́dà nìyí tó ń ṣègbìyànjú bí gbogbo ó ti já sí rọrùn ọlọ́run sì ké kọjá sí ibi tẹ́ ń já sí lọ. ọba ní a ah, ẹ wo ẹ fún mi ten thousand ten thousand báwo àtẹ̀kẹ́ five hundred ní bẹ́ẹ̀lẹ̀ láti wọ́n orí gbogbo ẹ̀ bó ṣe rí ni yóò dá fún ọ ó fi sùn ó fi wálé fún mi ó fi gbá sàdó àpò àmì ọ̀wá lè bá five hundred o bí àgbẹ̀gbẹ̀ wa sọ títí títí títí wọ́n á sọ pé one thousand one five bọ́ bá jẹ́ pé bí wọ́n ti mọ́ mi àmọ́ àwọn olùmọ̀ sọ fún wa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ amójútó sọ̀dá àti àwọn obìnrin wa ẹ̀jẹ̀ aválù rẹ̀ ẹ̀jẹ̀ kó ní ìtumọ̀ sí wa ẹ̀jẹ̀ kó ní ìtumọ̀ sọ̀dá àti ìṣeré ni mo ti di five thousand síbẹ̀ fún rárá wọn náà pàtàkì obìnrin obìnrin pàtàkì jù bẹ́ẹ̀ lọ náà mo ti di ten thousand síbẹ̀ fún tọ́ba dípò wọn náà obìnrin náà mọ̀ pé á ah, ó pàtàkì òun lásìkò táwọn èèyàn san five thousand thirty thousand naira lọ́sàn lásìkò táwọn èèyàn fi ẹ̀sán ten thousand fifty thousand naira ló ṣe kí ni o òun náà ló san àwọn èèyàn ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ náà ẹnu mi lè wo irinṣẹ́ kan tó ní ìtumọ̀ níbi iṣẹ́ tó yàwó ẹ̀kọ́ ló sì máa rẹ ilé ìfún ọ kó máa jẹ́ sọ̀dà kí o. mo rẹ́ nítorí kí wọ́n lọ béèrè standard ibi tí ilẹ̀ ti tó ti gbé kẹ́lí tó ti wú gbọ́gbọ́ ní ìlú òǹdùwà yìí ẹ béèrè tó bá ti ń gbọ́gbọ́ so nígbà tó ní láǹdì ló ń fẹ́ yìí ẹ béèrè bí tílẹ̀ bá ti ń gbọ́gbọ́ màá ra plọ́ọ̀tì rẹ̀ kan fún bẹ́ẹ̀ màá ti sọ́fì plan sórí ti bàtẹ̀ building plan sórí ẹ̀ ní tampan authority kọjá máa jẹ́ sọ̀dà kẹ́ ẹ dákun ibi tílẹ̀ ti nótùmá láwùjọ wa ládùúgbò wa tó jókòó yìí ní tọ́ba jẹ́ pé àwọn ibi tí mo wà yìí wọ́n yà máa sọ̀rọ̀ five hundred ní gbáyìí four hundred five hundred yíwa gbogbo yín náà lẹkùn mọ wàhálà tá a ṣe ni wọn bá tó machine sí three three hundred lásán ẹ wòye ọdún láti rà wọn á nílẹ̀ ẹ̀mí standard yóò ṣe survey plan and building plan ẹ dákun sí ọ̀nà o tó ẹni abálù sọdá àti àwọn obìnrin wa ẹ má jẹ́ sọdí ẹ̀yẹ ẹ má jẹ́ sọdá wàdà ká má sọdí ẹ̀yẹ so ìmáàmù Malik rahimahullah ta'ala àtàwọn kan àwọn tó ń bi pé owó tí èèyàn bá lè gbé téèyàn ó ti gbé tó torí ẹ̀ fi ọwọ́ èèyàn kọjẹ ibi tí sadaki ti ta taali taali ti segedeke sọdá ti tẹ rúbúrú dínárù ṣùgbọ́n kì í ṣe pé sẹ̀ríà ló gbé wa pé sẹ̀ríà pé nọ́ọ̀sù ló gbé wa àmọ́ ẹja bá lò sọ̀dà àti àwọn obìnrin wa ìdàpọ̀ àárọ̀ wa ó sì dáa ká máa ní ká má máa ṣe àwọn àdéhùn rọ́kàn tí o ní ẹgbẹ́ nígbà tá a bá ti wọlé tọ́ra wa ọkàn wo ti lọ́ọ́ máa gbàgbé àwọn àdéhùn yẹn kọ́ máa jẹ́ pàkókò láti rí kalẹ̀ kátó máa sọ̀rọ̀ wípé à ń lọ sí ákìlù ọlọ́run kó bò wá láti rí kó sí ìrọ̀lá ìrọ̀lá tó yẹ ọlọ́run máa kó ṣe fún ẹni wọ̀ wá sọ́ọ̀ṣà náà lọ́wọ́ ṣàmúlẹ̀ ṣẹlẹ̀ ọ̀la ìlà ìlà ìlà ìlà ìlà